ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ya komo daga anaike a mekare yan waya to ene ekuhajin anaike anyi ah, uhurihe na inu ha jumadal awal abawere me era 1438 anaikun tumori sallallahu alaihi wasallam a mi hijira horo maka nan medina dasar hoibo yana ke anyi uhuri hinon yana wawa era 2017 eh ini wani shabe anabe tawjihat islamia yani direction oibo da jezi islam ini oi oitenyi all konkonya onre de jama menye idaika ele kala ina nodele ma onabe min ahadisu salat hadisa ika ewe inre salat daa kɔni a nana je nana be ujubu salatul jum'a oye babu ono babu salatul jum'a sali juma oye ko wal jama'a ate oye ko salatini jama dɔk salatul jum'a wal jama'a sali juma ate sali jama'a wajibatun ala rijal li adillatil atiya okelele sowin ala rijal sịrị sụ ọnọrọ abanyela e onye na ọfisala e ni mo lasi anya mi ka mẹ na ọfisala ni ehi ya ayisa ẹnna akẹyin sọ ẹ ọnà onye ìlà yẹn fún naam dọkì agobe sẹmẹdọ sẹmẹkẹ ya kàkà bàbá ẹ because fi hàzà hukum ọ̀nà yẹn ni ẹ̀ ní ẹ̀ gàhí yẹn ni tìrẹ anyị pai na na ka ene eh, ka ka sunna we amma da we sunnatu muakkada da we sunna na ka o nyu da badaki amma anaje wa arjaha al aqwal tere hu in rai e eh, ay ku salatin jama ay ay ku sali juma yani wajibi ya na meda ko we sabe isa je tere so anda ka da ka ka sali juma o sali jama wajibi wa tura da awalan dokoni papa qala allah ta'ala umuri anaika onuna babanan ona kan ka ya ayyuhallazina amanu umurna wa ta'ala akama hewna naika odo yani alladhina saddaqtum billahi wa rasuli enaika ene ko hilela ile yuko mo subhanahu wa ta'ala atire yake o nabi muhammad sallallahu alaihi wasallam enwa ne muri ahikai iza nudi ali salati min yawmil jumu'a ije ahi lo ije ano a ahi o sabe o ko sala hi jumu'a umma subhanahu wa ta'ala akifas aw ila zikrillah kweta anyi so wa mesebe ahete sa akonyo no mawa ono iko wa hi duwani ne o mo itama yo dɔk wa zarul bɛɛca yaani sanaa hihu ya doo hore wa ba hɛtɛ doo naa wa tɛtɛ nomo subhanahu wa ta'ala dɔk zalikum khayrun lakum in kuntum ta'lamun yaani ɔyi maani mɛɛ ɔni maani mɔdɔnɔ na ɔnɔ ndure ki fas aw anabɛɛdɛn yaani an filul amra àìfàánà náà ìka ọ̀ ìlànà ọ̀sùn káyè agbábọ̀ ọ̀rìn ẹ̀họ́ wá nyùsọ̀ náà ìka yìí ọ̀bẹ jíṣẹ́ ọ̀n tó mọ̀rí sọ̀rọ̀ alẹ́ sálá yàtàkàlẹ̀m kàlámù láhàr alẹ́bí yasọ̀rọ̀ fọwọ́ anzali. àbà náà nyẹrẹ ya náà ìka ọ̀ ká ọ̀sá anáà ìka ẹrẹ́ ọ̀nà ọ̀bá máa ní jíṣẹ́ yẹn ni hẹ́yìn nínú.

ọbẹ̀ jire ọbẹ̀ guaye tọba allahu ala kọlbe ọmọ ọ̀nà wàtàlá kama kọla rasul abi guaye anáyíkáyé láyàn fáwọn zikir wọlmọwá is ọkọba maifani yọ zikiri na zaame uwe ẹsẹ zaame omori ẹ kọkọ maifani yọ bẹkọ

sawa'un alaihim ada autumuhum am antum samitun onyonyo awe no wa hewan ayika ugo kule nun e ma fanewa sawa'un alaihim a anzartahum am lam tunzirhum la yu'minun ọmọ sọ̀nà wọ́n tààlà ọkọ̀ nyọ́nyọ́ ọ̀bìn ó wà káwọ́ ọ̀nà ọdún àgàkà ọ̀dọ̀ ọkùsàlà tó ní jama Yani ẹ̀ ń kàtẹ́ ní ọ̀lẹ́ yà wẹ́ẹ́ kùsàlà juma dọ́mọ̀ ọ̀nà yàn ànọ́ ya náà am lam tunzirhum àkàwọ́ àkùkàwọ́ ọ̀nà musubana wa taala oke onyonyo be wan la yuminu ne never do wa ai ka de yero kai wero ke mo rishe sonu ma rekene ala nya ko mo subana wa taala o manika dale nya ai she ile ile na kai odaka o dale nya she ile kai bole asman kai e hodo ye ononyo lo to to do kai atono jietan e wana na do wa we do do so ila jawo na wo do we de la wo le la ba de mi re mo ri dɔke salifan ɔgɔwta wakɔɔla sɔɔlɔ alaisalam ntun muri o muri o mi ŋuna dɔle mɔ aya ɔke lakɔd hamamtu an ami rabi salat mara ero ka ye ma mɔda ka ko sala mɛlɛ ero kama mɔdi sala fatu kɔɔmu eje ara sala nɔɔjɛ ara mi kama summa o hɔlifo ila manazilil kɔm awa wele mɔ nɔɔ bima falahu dimana ezan to mo sala salama no yani manazil alqawm ile hila gona kae la yashaduna salata en eh, ne madiwe nu sala fa uhriku alaihim ile hen no dimario ila kuwa resu ana ndi ibn qayyim al-jawzi rahimahullah alayh akil la yahriku rasulullah sallallahu alaihi wasallam fi eh, fi eh, fi al-amr as-sagir onto mori sallallahu alaihi wasallam o waile hila dai e, kai akubile yana kebe ismul kaba'ir yani dai ka ebiana kibe we we yawo no hokwana ile hila ana sozo ahmiyatu salati aljumma wal jamaa yani onu ban ana e ko onu ban sale oy e ko ni juma ate oy ko sala ni jamaa وبهذا الحديث يقول بعض العلماء للحديث سنن إبنين نوعين كاي ana ka sale jamai papa ọya kụrụ aje ya yani ọyị bara ma wasu jamọ saje lafa idalahu yani wẹjọ ẹ kọ ìpọpọ sale jamọ nọ ẹnyìn àìfànà ọyà asọmọ kejì papa àwọn kan ọyà ni ẹhún náà nka yẹ na mọ́rí ihe ọ̀nà ẹ̀kọ́ sálà so

illa min uzr e ayaw kai e oni uzuri anire anai kai e o zati ne yan kataben yani uzuri no dok al khawfu aida ka hora ina ka ono wo ira hono na jin kona na kusugui anya nyam nkata nai ko otwa marat ka anya mo nai ka aja na ibn majah da sahih yani enyi tuntun mori sallallahu alaihi wasallam ọkẹ fala salata lahum wàlámù hunna allah annafiyatu lil jins kala allazi fi la ilaha illallah bóyá sọ ma kẹ la anala yẹn ní la ilaha ẹ nyọ mori àná kọ hẹkẹ illa allah yàni la salata yàni ẹ ní sọlá lahu yọrọ náà illa àákẹ min uzur bani ẹzama àná yìí kéé ocean monument is very important ka ama na isaladi na oka ladan ohio kaye hayya ala salat hayya ala alfala yani kwete duwa be ini sala kwete duwa be duwa wali ogo kulluna yashtaki abhasna ila fala wa lam najidhum wrong wrong we are complaining yes see success we don't see it yes kaya ha yes kaya juzana ha amma yele mont ah he ko be ni fala walam yastajibu lidhalik wele be to hini ya na like ama hi sala ba ana meme ono enwe o ma wa fi mi wa wa chendo kuwelo get jema lete بعد أن يقول المؤذن قال من المؤذن لا الله أكبر الله أكبر أمور يدمهن أمور يدمهن دار هو نكاي ومن ورد ويكوتن واللسان الحال يقول الله ليس أكبر وأجل ebo mo sona وتعالى taala ono ban ebo mo وتعالى wa taala ono tetemu كي wa wa ke ababo o ben kai iza sami an nida ara hiusala yani fi hakki rijal ini hakki onoro an yazhaba ila almasjid ono be kawan mahlasin fa ahduru zalika salat duwa na diwenu salono خامسا أنا طاهر أتى رسول الله صلى الله عليه وسلم رجل أما أكو بتنتو مولى صلى الله عليه وسلم وجنالو أنا إكا أبويا فقال لك يا رسول الله وانت مولى صلى الله عليه وسلم انه ليس لي قائد يعني اذاني من انا كاي انا زموزين ان ما انا كا يجي اهي صلاه انا مسلم من ملازي اوكي من انا كاي انا زموزين yani yaquduni ila almasjid ana kijima aw ka yo do wala mujezi do wala mujezi wa mallasi fasala rasulullah sallallahu alaihi wasallam an yurfa salahum do hon to murisin yani rasulullah o hon to murisin sallallahu alaihi wasallam sako men an yurfa salahum ka on to muris sallallahu alaihi wasallam o royan do no salaini faroha salahum on to muris sallallahu alaihi wasallam no ka wa salaini falamma wallada ahu faqal ontum o oh, mara barema ana ah, don tum mori sallallahu alaihi wasallam da barema yon hal tasma an nida wa wa ahu yani an nida bi salat ahu sala wa wa qala na'am doka eh qala fa ajib doka awo yon tuori that is ba wa sala na ka hawo in man lesson yani ake oy kusala now in malasi ebe bes kai wa de ya sali jama sali jama be wa we ai kai in malasi yo ro ro di kai a ah, to se mi oje mi adam re ko adam ra ko sala ni wa ah, ina ni jama ra e kon wa wa la ka bu hin dana ke malasi ri ya o do kusala ya no ono ko in malasi o oh, ni ha ana mendure kai ehuna umma subhanahu wa ta'ala especially hususan ila hunna ka era gulman ya na kai aya na ta kuma ku eh, wa eh, ni otherwise na ta na so ku eh, ya na kai a hare ebo na kai a hera na kai masiri ana kai abi for for for marketing for selling for buying so zonon yani aya wona ne kai o nyoy do yo mori subhanahu wa ta'ala don nyoy do don to mori sallallahu alaihi wasallam ne na ko anyu mallashana onno me janyi da ya horem na ke ara because of our attitude because of our behavior onno me kai were ke yes mallasi yes gradu mallasi ye nyango da be ko ye yu ban mallasi mallasi onyu wazifa mallasi onyu role أنا ندرك وقال عبد الله بن مسعود عبد الله بن مسعود رضي الله عنه أمر إلى وكمن من سراه أن يلقى الله غدا مسلما أنا كاي إيه هنا إيه kono gero mo subhanahu wa ta'ala eno ho goddan muslima dai ka oku moriyan okay falyuhaffiz ala hadhihi salawat al o osere isalu pehe na kuyonon yani salono sere o sere e wo ku kene doki ilu aya sere haisu yunaddi bihinna ahana kai salenin a yuwa ne na ahana kai ara tuka ko sala du muazin do yo da da kai an isalu su tuka ko doki fa inna allaha شرع لنبيكم سنة الهدى أو كما سبحانه وتعالى أو ما شريعة يلبي لنبيكم يا نبي سنة الهدى سنة أنا يكون بسنن ناس يزعبوا روجدين وهذا الذي نريده سياسي نحن نستهدئ إلى الله يعني يشوي بروجدين نمدو موسونا وتعالى ona lure kon to mori to mori sallam o shabe ni hadisi ko se ana ke on to mori o sebe ya ibadi kullukum dal illa man tadaitu abaw ni benigu e wona na kai ma shoy buru juzi fastahduni ahdikum wa shoy buru juzi damne ne kam ma sone wa min zalika huda huwa salat kama qala abdullah ibn mas'ud yani ino iburu juzo no ono wira isalan anu ki abdullah ibn mas'ud yani sahabiyu jalil amma kai kai fa inna allaha shar'a li nabiyyikum sunanul huda wa mazuna wa ta'ala ora me sharia ya nibia ne sunni ana ka sunnan no annabi sunnan na so da iburu juzin doke wa innahunna awri salanan min sunanul huda dɔyi ni suna naa ka ye suna nul huda suna naa ka bɔ wolo la jeze suna naa ka ye do waa mɛ daa mɛ ka ye waa nuzeerere ere yoti yoti bi nankoma sɔnna wa taala ɔkinna salata tanha anil fashae wal munkar awiri sala tanha buu yɔdan bɔn mɛ kɔrɔ kana k'o le yan sabe ire naa ka ire kɔi sɔbɛn ire na kiri yoti yoti bi yabɛn waa kusala dure kai a katawen kai ire ne boro wana me amma idan nazarna anfusana al-yawm iji ya kani shengwa ina jen salatana la tanhana anil fasha salai ofe hunire koise den ana wi kano me la budalana ezenyu illa an nanzur nazratan jayyidan aka ya ni makani na ni chere ila na ma sola fi in sala yo sai sana iko meinan sai ngo na iko ni mal illa allabe yaj'alahu lam anis fasha sebi reason sɛbi ya kata ana ika ɛwɔ mɛ ka ɛ ɛwɔ akusala yanni ɛwɔ akusala ewu eyi tsetse ɛwɔ akusala n'a abdullahi ibn mas'ud ana ki on to mori sallallahu alaihi wasallam oko ne isko na ko qur'an do wa ka asman ko mi tiyo he ame tiyo hete ozonno o ka qira'ati umm ibn abdullahi ibn mas'ud abdullahi ibn masud ana okidol oko salatinu jama ahana ya hiwan yani min sunanil huda o ini sunana ka boburu o yi boburu da jere dako wala annakum salaitum fi buyutikum o ka ana bi ka o ya ne be kai wa ko salawni ini hidawne kama yusali hadha almutahallif asman kama ko salayna ke jinyan fi baitihi ini hidanene awa ya lataraktum sunnatan nabiyikum oka we anira na wa sunnatan nabiyikum sunni annabiyana ka sunna ni biya nawe ka a haku salana ne tunde jaman mutlaku makan mutlaku zaman a hatura hono ayebe homono ayebe كما جاء في حديث ابي درداء رضي الله عنه وارضاه اما كما بين حديث ابي درداء ومولي هنا الى وكما من ثلاثه وكذا عن fil qaryatin anaika enne ino kokoro aw badwin alika inoziya yani ni desert ya yani ina rehi na maka ka ko kadure kai especially anda yana dare ben ne mesiru misala iji awe ko ya osoni danje akulete jọdọ mi ọ ọ ọ lé idọ ọdọ sẹwà jẹ ọdọ nyọrọ rẹ kọndọ ọrẹ organize wọn nítorí nke rí sọ́ọ́lá ọ̀rẹ́ sálám mi sálá àtàtúnfẹ̀ kọ́ríà ẹ̀fẹ́ bá yàn ní ẹ̀ta inú kòkòrò àwòbádùn àríkà ẹni dẹ́là àti hànà ìka yẹ iná bí ọ̀rìn. mu fihì sálát yàní ẹ̀nẹ́ máa ṣọ́ jẹ́ iná àsọ̀lá bí màánà àsọ̀lá àtàfẹ̀ jama ẹ̀nẹ́ máa sálà dà إلا أنتم مولي صلى الله عليه وسلم يعني هل حرف هنا حرف استثناء أما أنا من ذلك ولا لا كوان إني هدان ولا كوا وها ولا من ما هم دزان ولا كوا أنتم مولي صلى الله عليه وسلم أستاذ البشرية سيد ولد آدم ولا فهر الذي لا ينطق عن الهوى إن هو إلا وحي يوحى na koma kare da kuisha ya nose kan ona kare waha yawen aw ha Allah ilayhi fa yatakallamu bihi yani waha yawen na koma subhanahu wa ta'ala o me yoda kare antum muri sallallahu alaihi wasallam wa killa stahwaza alaihim shaytan aki shaytan zawa sama fa inna ma yakulu dhi'bu al-ghanamu qasiya awoka okato poro bana ala teme ateme na kai e, boji tre oji to ana ahonyan amama ni le kenne roro de ya na ndure ko ri hema kono na ngwa na no me ba suno so ke wa nabi ono menda dure ke abdullah ibn mas'ud radiyallahu anhu ana ko wa ko sala ine hidawo yo la taraktum sunnata nabiyyukum

ameka wala kwadoro aina okamelele wama yatahallafu anha enyo nejisi enyo na yatu nehi salon non dewinan yani haisu yunadi a ahana ki ahiwan dako illa munafik aki munafiki ma'lumun nifaq ana kai munafin can on nyine paraki aye ena kai inu men nana ezena yakoko nabatete den ne kusalde ne bin salanin tinu jama'a doke walakad kana rajul o kanjunoronya yuta biha yuda baina rajulain anai kai va showen yani o winni salono daika vasemu gen onya nguruse onye paralysis amma es kono ku ni da da ka yo ka an ka eze ro wa ro na ko wa kunya ngwa fela ne yo ka eh eminis ko mona ko aguma nyuto sia en kiama yani yuda baina rajulain hatta yuqamu ila saf ko da man shawe da ka basa ka shawe ko da shawe da waje ni sani dan madha nakun sai baka nahnu lebe inda nasihatu wal quwwa eyana ka anyo dai asiha alafia wa kuwa de ukatadawai كيف صلاتنا في المسجد yani sala yo ko in malati yo me ime me ho ha o me me do yoro kai wiska e sala non ai kin malati ya ko ajin o da ma wa ko sala ine ya ona ndu e ni opportunity ka wa ko sala yani zo ya malati no le yoro e ni malati ali sunna na ka goro en do wala ko sala yoro kai abo ko sa ma ona ka malati me le ko sala na na

misali man lasa na kawa da da da ono me dure kae man lasa lu sunna a bisene be <laughs> zigo da ko ko le wele agogo o ya we de ele wa si bismillah e do na la to di man lasa aw kae en do so la hon sa lu kwere ka wele ji mono na me mani jo won da jo won ni sala o ya den dure kai ono mun dure kai arani da he eh, ono na ka kusala dan goton uwe hunun to mori sallallahu alaihi wasallam on to mori sallallahu alaihi wasallam o kusala be kamisu lahu alam ini atana kai o mani atere bi buto bora ye buto da ni oni buto wiye anto mori sallallahu alaihi wasallam o kaba share yono ni da so na abi da do wa yon anai kai just plain like this awukai atirano no la yazallu alhitni ani salat enyu mono si je o esi mai honi sala aisha radiyallahu anha o man sa si cotton o no si mo bizi onto mori sallallahu alaihi wasallam dure ka ni cotton na ikaye o man si jire mi because aisha radiyallahu anha ono no muri na wodo dati no ila yo

duna wendo wa do wa wanu malari juwa man kan ya ha dune tukola ba joji asuma kan wa sise joji da pepe tan ara ho la ya do le nyere he la ya le yo si jare aisha radiyallahu anha umma sara ala sajiya e juntu muri sallallahu alaihi wasallam juntu muri wa ya to do juntu muri me le kene wo ko le ka an sha sha ma onan ko le ka sama ho ne sala sun tun muri sallallahu alaihi wasallam dia kaka ye wa ku sala ye hunyam bokani your spirit in the mosque and your spirit in the house wa ku sala ne hi ewe television ne ani fi manu je re jo la ke jo bana do hona ne do ah fi manu ne pele na ya se solo non de ma ya ya je ma so meta ama ni malla so ya wa ku nyam ku sala au ha dai poro on tun muri sallallahu alaihi wasallam aku wa ku sala du jezi sala ngwe ni sala na

amani nabo yani wala bura yon in sunan to muri sallallahu alaihi wasallam oyan an khairul hadi hadi muhammad sallallahu alaihi wasallam oy bolo jodone hu ona be oy bolo jodon to muri sallallahu alaihi wasallam agwa wa wa babu kai sa sala yani asho je in mallasi special mallasi yana na have hard report mura nabo ibe divi na dan mura nabo mize ele ka abusiya mana meino eme ko yonawe ano don yusuru wa la. no adua du kuye wa kuye no no na adua wala wala wala wero la wa ko salati ni jamaa shay e tulo mori wa fi sama e eh, rizqukum wa ma tu adun sama aziki ya ne yan asana ka mo ka titano ne wa ma min ard illa ala allah rizquha yani azaba ni tesu o wa ta'ala bare

sẹ́dù ẹ̀rọ kan mú sọ náà wọ́tá ala ọ̀nà mizin ní malẹ́sẹ̀ ẹ̀họ́ mú nana wọn malẹ́sẹ̀ ẹ̀dọ́ wàlẹ́ mọ́ kọ́ pẹ̀tẹ́ ẹ̀ ọ̀ yà ẹ̀ azaba na ahuri ehe ba kusala ida ma de kaya ti ya di ne da za ya kusala na da nono nyaka wawela ka nyala kusala da nyala da mwa wadurani nanu ahya walam namut ana yara yo no no mane ana de wasu wa ilmu national we are still alive here isu nisema wallahi weli lo ni malasi malasi bana me kae obahana kae enna no wana ya kosen wọn ju wa yi zɔ in ma lasi a b'a ka ye ɛ n jɔ nɔ da ka sɛmɛ dɔ de bi ne nɔ da ale kɔ tɛ de ne ye n'a kɔm wali ma na ani mɛ di e, a bi fɔn sɛmɛ ka a e ka sala bi one o'clock a ma ɔn dɔn fɔn wɛ ko sala kama n appointment appointment tɔ nɔnɔ bana a yi zaa dɔ nɔ sɔn mi sedu wesi haki umuri yoda awalan yosan wa gwan tuwa wannan wa ma halaktu jinna wal insa illa liyabudun amma dona wa ta'ala o kayatu na la tarjanu aka ayne hekem wa ma uridu minhum min rizq yesu ehunu bene kai anyizene me umuri oga kawa misado oga ka eh ah, no misana la ke do elo sha no do ka umuri mi manu sidono ni misana ma uridu minkum yutamon oyin ko omori onno na sisa oni oni di so ya seni di hono wa wa muru halaka bis salat wastabir alaiha la nas'aluka rizqan nahnu narzuquk umazana wa ta'ala ko moda ya ne hida ka ne ko sala duwa kamare ona moda ya weru ka wako yani bi fam bi well established umazana wa ta'ala la nas'aluka rizqan ye ka kawle tenyi salwa ja ka hanwa ai aka to kai na da duma la ya fi sabili la go mle wo yana mala jana ni me da do do do dan e mle wo yana ojo mo ni wa yana la nas'aluka rizqan ye usika wasize nyenye nahnu narzukuka ehe ehe amizeu yani umozo na wa taala mwanadamu liko wala akibatu litakwa eta ho iza bola na ikonyo ngoke mo subhanahu wa ta'ala isa woro ka ba yodo what will be your end o bina ya kai hal nahnu natamanna an namutu wa nahnu nasjudu lillahi tabaraka wa ta'ala o na na bina yero ya bo ban kai ya sibe kete ya shehe tete dai kai isibe kete yo mo subhanahu wa ta'ala da kin mallasi ya sun sun mani mina ya because tiba sun nasa yamal kiyama ala ma mata ilai awa hada ko ta ko yamal kiyama sila sana shahati tainan onon dure kai kai anda kai masawori asai kai a hana ya chilu do na sai ta tainan masawori asai ka hana ya wuce do kai ka wai na ko kana do ko ya ta suwe siza ija ko ko ta ko yamal kiyama fi zalikal makan yani ahono aha ko ta ano da tibi o da buhya na anya da ku ya mal kiyama da ka ati da shi wa na ha kwatan o da tibi ku ya mal kiyama da ka eza na ka kene kene ka we na mikun e idan ka ne na ha kwata ku ya mal kiyama wallahi abayo ye ana ọlọrun rẹ sọ na ọgùn ṣe anya ńlá kàbíyèkìtì inú mọ ọmọ náà wíìdì pàrọ̀ ha eja hapụ a na-adị sara ka ebe ebe sukereke na anọ onye mọ ya ka wallahi wee tutu za sukereke na ọrịa ọya ọlọrọ ló ń jẹ mẹlẹ nǹkan ebe mana ebe sukereke anọ mú lè ra tutu ka ah, eh, so tɔn onye ke salonan ya kɔ inu mɔlɛsi hɛsɔ yi nɔ dibi hinna a hana yi ka yɛ a yowan ɔnà ndúre ke ɔntun mɔri sɔɔlɔ alayisalam ani ke a se ɔmúri ɔntun ɔmúri ɔrɔ ìbɔlɔ ka yɛ ɛzɛ wàá yi yanni sali jama o so sɔ ka sali yani wiyono nan ka wai condition na dai ka o me sa be ni sali eh, jamo e ko tinane o ko program en wa sala non ya so je je be zire hama da umma ma me jawo nyamba ho nwa osidere awro ka bayi ya ona ya to bi ya henwa ise kai da woni kai amen why you the fruits eh na wana sebe ya islam no na no na sebe you complaining ana abeda hema lo is kono nyon lo zero na ene me buri ne si masaba awo abaro ka mi da wa wale to ya school eme school asa ene ene ka ene convert si ni sunna na mo mani ya akonya jure kenye na de kwenya de ya we chiri ngori awo aya wo be ya ka ta wo de le ake wo na wo ko wa islam o ma ni na ta me oda ka do wala ni to se oda ko awo ya mo na mo so o de brothers are or the sisters are awo ona ko na e na do ra ne Eh, ara ara yẹn na ẹni juma ta ama afisala tó dojú ama afisala dojú tún yẹn na irú ọjà gbogbo ẹrọ àfisà náà fẹrẹ àdó ma mọlá ní sísọ ní ìmọ̀ni rẹ ìdíyà ẹ mọ̀nà dọ́wọ́ ọkọ ẹnu yẹn na ṣe ọbẹ ẹnu go up and doing yẹn ya kó ka we mean dawa dawa kó ẹ tẹ́

ahun náà dùn bọ̀bọ̀ náà hẹ́lá mímọ́ aka àìsàn nínú hẹ́lá dùn ọ̀tún nínú rẹ̀ múwẹ̀ sí ọ̀dọ̀ kan ilé sọ̀rọ̀ nínú na náà múwẹ̀ sí dúró lẹ́bi tíyàn don care ara àkàwọ́ yẹn tó mọ̀rí sọ̀rọ̀ alẹ́ sálàm sáhìrù náà ọba dùn. ẹ̀jẹ̀ ní ẹ̀lẹ́ ní wẹ́mìnà pọ́ńdọ̀ wẹ́ àná mọ̀rí kò wọ́lá sẹ̀r ẹ̀nà lè sàn láfi hósẹ̀ mọ̀rí kò máa australian mọ́ ọ̀sọ̀rọ̀ máa ṣe egun àzẹ̀ni ìníhì ilẹ̀ na ha ẹ̀rọ náà ìka وعمل صلاة ده يا مقرأ لا وتواصوا بالحق ده يا كايا ذا كلام وتواصوا بالصبر ده يا كنون كشر كمارين إن يعني الصبر على أذى يعني في وظيفة الدعوة nyɔn sɛ ŋun dɔ a ka cire wa kɔsɔ nɔ ɛ bi ka asahi da wa ki wa hera da za so me yen yamma ka bi ora sai me ka kene na hanya de na mu asi nya no ena ai kare yo to yo na na me laka no hu ja no ko ba hu li je ba wa le ne kwa ko china jina to yen eh ne ba eh an ne ne ke eh asile zi do alhamdulillah ko ɛri ka ɛdɛmi ayi da wa na da lɛ sa da lɛ switi ayi wa ba ah ma lɛ we nyɔnɔ ima ayi kari ɛdzɔ dɛ ko ehe nyere that is not da o ɛri kɔnɔ ɛdi da o tatɔ wɔ nɔ asɔburu alalaga ɔnà nure kɔntro mori sɔɔlɔ wale sɔɔlɔ deesi yɛ ya sana sali jama bi kɔ yɛlɛ ka eyi yɛlɛ o haman ana kɔmi jama. so zene ile o hama ele ko yana wa me ne le nure ki jodo be ale nye ilse nyi do kai samela mare moson so wa ure ke enya atora hono ya ya antu moni sallallahu alaihi wasallam o shafa ya sallallahu no kai o te to hamsan lam yutahuna ahad qabli arsa he me da ya da nyi de mawe ya non mes kama so hona ne da ave wajuilat li amem ardu masjidan ete is of malasi wa tuhuran atahana kama monene yani hatra hono awe ana noke arhono na eh, alqatani oke man ta'ammal sunnati haku ta'ammal ona aponda ona ile sunna sunna amma ko ile sunna ne tare bayana lahu anna fi'liha fil masajid fardu ala al-ayan do do sala in malasi abba ba to ko ko nyaa son illa li arid yajuzu ma'ahu tark al-jum'a wal jama'a eh hubani reason

ono sime da ke inira iman lasi abe ya tuwo kwa de ya sowoza de ya mixture kai e wole to tv e wole ro e kai en kam en numa lasi ajin en na a ba kusali jamaa si kan yara na jamaa da nan da na ana yewe de should not deter oda kare ya kawo le ndai ko luyo nya wole en wole kusala tini jamaa kawo le nyu tsi jamaa do rani na lokifalo salatu al-jumu'ah wal jama'a ubanyana ni sali jumu'ah wal jama'a ake kala sallallahu alaihi wasallam on to mori umure men ngona dare mo ha kama ni tasala summa ata aljuma o nga wi nyawa wi man nodan ni juman fa sallama qadira lahu da kon ma qadara lahu anu mori su katana ya ba ko summa ansata aw ndogo kulen hatta yafrugu al-imam min hutbatihi qala di imam meta hono to hutban summa yusalli ma'ahu ala man nodan ko salale ran gofira lahu ma bainahu wa bain al-jum'ati al-ukhra aba jebe ya sana ka na kan jum'ata ta jum'ata sa wa ziyadatu salafata aya da da to e ko he eta doke wa man masa hasa ona na ida da kare ta wasa ma fa kan laga ona ra mere na ka ile kana kana ben saniyan ogwa wa qala sallallahu alaihi wasallam anto muri ko muri mango da ma amani tasala yawm al-jum'a ghuslu janaba ona awinya ko jum'a asma kama ibn janaba thumma raha فكأنما قرب بدانا أو لما نودان ملسين أظن بوي أسمن كاي أو ناي قوة إلى قومين ومن راها في ساعة ثانية أو نا نا نا وهو فكأنما قرب بقرة بوي أسمن كاي ناي قوة سيما يرد سمي ساكريفايد أو سيما أو سيما يكبومولين ومن راها في ساعة ثالثة أو نا نا نا وهو فكأنما قرب كبشا أقران boy asma ko na ko suda bana ko ro panya awe ndo sema wa sadaka ndo mo wa taala fa man raha fi sa'ati rabi'a ona na ini awa na ka o to ahuna fa ka anna ma qarraba dajaja boy asma ka ona ka o so we ndo sema sadaka ndo mo wa ta'ala wa man raha fi sa'atil hamisa orna na in awa ho he fa anna ma qarraba al bayda bo yasma ko na ka jawn sumi sacrifice fa idha kharaja al imam hadrat al malaika eje imam mora waya te di malaika ne be yastami'una dhikr de le kwa zikiri de kwa kutuba ne imam ma which mean wa ko wa ole ma imam ra ya te ebe kure ebe ko malaika na ko tere ka wa be that is ne na man ni obanyenen

ومن صلى الصبح في الجماعة أولونا أولونا بصلي الصبح في الجماعة فكأنما قوم الليل كله ويسمع كونا يقول كويتا جينا بلهم وصلي الصبح في الجماعة وصلي إشاء في الجماعة ويرو بانيا ناينا مو يا وانا وانا عيسوالا أما بكوا وقصة في الجماعة دولا قصة في الجماعة sako kala sallallahu alaihi wasallam don to mura kaka salatu rajul fi jamaa isalen no jona ro kutune jamaa tazidu ala salati fi baitihi o da to huni salana kai o kuni hidan wa salatu fi suki asalana ko kuno bida wa na daraja yani huni isana ka o huni o hule o hu yani inu to si o huni o hu yani ni riwaya ni do 25 do do 27 nasma kime bidile wa dhalika ona wana ayu kai anna hadukum o zinyo zinyo إذا توضأ إجا مال ولا فأسن وضوء على لا ندم ميتلن ثم أتى المسجد أو لمن ندم ملسين لا ينهزه إلى الصلاة إن زكوا كوتك وكوه تهمي أكي صلاة لا يريد إلى الصلاة إن زكوا كوانا توي أكي صلاة falam yahutu hutuwatan illa rufiya lahu biha daraja wa ba ta hubiyata aka wonu siyata wa a se ka hele ujan wa hutu anhu biha khati'a yani da finye ko le yo eyo nyan hatta ijora hun man ladhi kana fi salat aw in sallana ma kana salatu hiya tabisu ana sallana idha ja wal malaikatu aw al malaika yusalluna ala ahadikum ay abadu ya nyaani ma dama fi majlisi alladhi salla fihi yaqulun aw ulama ana ka oye ya to aha na ka o kusala inan saya ka ya kolo le ya ka allahumma arhamhu omori mayamba ya allahumma ighfir lahu omori jebe ya allahumma tub alaihi omori be yona ko bana ya ma malam yuzi fihi ay malam yuhdi fihi ana ka o hi me o hi me date yani wiere obanye kai oyin malasi aba na ya hodola waka oka mono iskona no maka so ka do ahe ari wetu maka obadua aya one yero kilo ni banen amma wera na ka baduwa waye in mallasi wani wani in mallasi malaika allazina la yasuna allaha ma amarahum wa yaf'aluna ma yumarun enne mari umar subhanahu wa ta'ala en sonna ọmọ danewa amekemekene bẹ́ẹ̀ amen allazina qala allahu tabaraka wa ta'ala anhum la yamasuhu illa almutahharun ẹnu mọ̀lùmọ̀nà wọ̀tàálà ọmọ àkàrà ẹnu kọ̀rọ̀ánà náà ní lọ́wọ́ ìlmàfóòd mọ̀lùmọ̀nà wọ̀tàálà ọ̀kẹ́ ẹ̀yọ̀ náà kànyọ̀ àti almutọ̀ harun mọ̀lẹ́kà náà ìfàyẹ̀ ẹ̀ e, náà ní hóun dọ̀tí. yẹn ha ula ilmalaika ha ula ilatar yisọ̀lù náà alẹ́k. yẹn náà ike mọ̀lẹ́kà náà kọ́ nọ́nù e, e, ní ẹ̀rẹ̀ ẹ̀ yà bàdúrà ẹ̀ yà pọ̀ nínú Amma you don't, you never see, you never care. Oh yeah, like I, ani sabe ka ye, ka ye. Nano na stabi ni dua il malaika. Oh yeah, when I honi adu malaika, adu na maka ya ah. Wa na ka na maka wa ro ya no hore. Na wa ya ya na mkoro maka. So ko ke ka ozo sure oyin mallasi. bahuran mọlẹsibẹ ọfisala ni jama ọna lórí ke anya na himba ọna mọsọ náà wọta ala kama kọla rọsọ ana kẹyẹ wa ni huhu mọlẹsibẹ náà wọta ala yọ malazila ilazilu ẹkú yẹn náà kẹyẹ ni huhu sa ake huhu mọlẹsibẹ náà wọta ala kò nyá yìí nẹni arọtulu ọna wo yẹn ọna ka mu ala kọkọlbaho bilmazid yaani ayan bẹ náà ma zubi malasi. de imaamu nawawi rahimahulah alẹ ọkọ yìí ka ka kẹ arọtulu. قلبه معلق في المساجد أي أجلرنا كانوا زقوم لسي ومعناه شديد الحب لا يعني زند سليمان لسي فراتي وملازمة للجماعة فيها دوج جان كون وكو جماعنا وليس معناه دوام القعود في المسجد ايو من كاين من لشي وكو يقول ان لك عمر بن الخطاب ولا كان يوم نابا من لازم بودا قتام كويتا ولا شي غير انو على كاي دينار على درهم يزي هتاو اما وما صوري كاي salon non ini jama hesu na de bihinna ahana ka eh, ahiwan dure kai enwuri eh, mi elene eh, anamana yin ana ka yani ngororo numa la shia horaya ngororo na skono seri sali jama yani ko yamal kiyama do yani wana kai enyu wasa aku ah, wana non mori sallallahu alaihi wasallam inni ubani ana ke o oh, inan

only the most day I ever will I ever say hello or no three 300 years no mo na wata ala do to malaika ne ka ka eja me suru do ka e ni o me ba ya wa ba ni la gona ka ya wa na ya na ka o men ni is between 60 and 70 years no ya to do ka da da 60 and 70 years o le mo da nya na je ya na ne ra dɔkɔ na ɛnu ma wɔ bɔna si bi kɛtɛ kɔlɔ ne yɛrɛ ka anwɛ yɛ nyi seventy years ɛyɛ na mi a bɛ nya one thousand years nine hundred years ne yɛrɛ ka na bɛ mi seventy years a tuma ko jɛlɛ sɛ saa kɔkɔrɔ awɔ sɛnɛ na bɛ kanu mɛ why don't we hear ɛŋa yɛrɛ kɔrɔ yɛrɛ kama sakulat mawazinuhu fa ulaika humul muflihun ọzọ nígbà ní hi ìhìn náà ọ̀nà bọ̀dọ̀ náà ẹ̀ka ẹ̀ ọ̀rọ̀ àrí ọkùn ọ̀nà lórí kí ẹ̀yọ́ náà dáa ní sílẹ̀ ìrìn yẹn náà ẹ̀ka akọ ẹ̀ àgọ́bẹ́ ọ̀yìn ti compensate for our short life ọmọ ìkí ẹnu mẹ ọ̀nà lórí kan tó mọ̀rí sọ̀rọ̀ ọ̀rẹ́ sọ́lá àṣẹzọ̀ ẹ̀ka dọ̀zá nínú ma lẹ́sí dùn ọmọ ọ̀nà ìrọ̀sẹ̀ náà yàní yàtúbù láhùn màṣẹ ìlà bẹ̀ẹ̀tì kàmá yàtúbù láhùn màṣẹ ìlà sọ̀lá àti fìlmàṣẹ àwọn àtẹ̀rẹ́ ọ̀ ọ̀rẹ́rùsọ ní wà rùsọ ẹni ní ehin ọ̀rẹ́ mọ́nà sọ́sọ́lá kan asọ́mọ́ kámẹ́rà àtẹ̀rọ ìlà ọmọ náà إذا احتسب ذلك أنا قبل سوتس سمع لحديث أبي بن كعب أبو حديث أبي بن كعب رضي الله عنه مرينا إلى قال كان رجل لا أعلم رجلا أبر من المسجد منه أو كان يجنر ما يجنر لا يكاي أولو نزل ما لا سيهلان أما لا تهاته صلاة أما جسالني أولو لهنا ينيا نايا لهنا نزل ما لا سيهلان أما نلا ما جسالني أوكي فقال فقيل له ذاك أنا نكا كاي أو قلت له ذاك كاي لو اشتريت حمارا تركبه في الظلماء وفي رمضان وين هي كلكة دوا ترى إن إتوري هو لأبي جتو من غورا قال لك ما يسرني أن منزلي إلى جنب المسجد وهو نمي كاي إلي هم غرم اللسي إني أريد أن يكتب لي مماشي إلى المسجد والرجوع إذا رجعت ميز كاي آترامي ọyọdọ sọni mọọrọ sẹbi ni mọlẹsẹ awọ dàbẹ àti jẹri tó sèmi dàbẹ àti jẹri tó sèmi ìjọba ara wa ni ehiyọ dàbẹ ọrọ àti jẹri tó sèmi fọọrọ dìmọ la àlám kakọọlà rasulillah sọlá wàlẹ sálám wọn tún múlò múlò mi ńlọ dàrẹ mọ ha lọkà kọdí jama allahu lakazali kakulahu ọmọbìnrin wọta ala ọwọrọ àkọ àbànú abẹ wọfìlás ẹnna lẹka màtàsátà àwọ ọwìnì ìsánáyẹkọ wà mẹrẹ na wọ.

ina de upa ya ursa na mun lasi na hira no ra no ire ne ya ti lasi sababa bi ya kwa wa kata ku mona ni o oh, our time is very short sira ni sira b'a ko sabe o kɔrɔ nu mɛ asuma kɔjá nu mɛ kaka tazawa jamiila min fɛ ale inna ma قرين الفتى في القبر ما كان يفعل تزوج جميلة يعني سمعتني أنا يقول لا ẹnu wáàsí mọ̀tẹ́yìn mi fi alẹ́ ka ìnàmà ẹnu kọ́rọ̀ ìdáhùn ìnàmà sẹ́mẹ̀ kọ̀rí nùlùfàtà ìsẹ́nìbí yàgò láì nìkúta mẹ́ta náà yóò alò ọ̀nà sànà ìkàwọ̀ so mọ́nú nìfẹ́ iná lọ́mọ́ tọ́yà tó nàbà sẹ́tàn ìsẹ́nà ìṣúwọ́ òhúrẹ́ yẹ̀dá ní àtẹ́nìtàn. it could be it could be evening, it could be tomorrow, it could be next. من ماذا قدمنا لله تبارك وتعالى سيلا في دو دينا مدوم سبحانه وتعالى وما قدمتم لأنفسكم من خير تجدوه عند الله أن وذو دينا وانا إذا وانا غير دوم سبحانه وتعالى المفهوم المخالفة وهي أنا جسني أو كما ما قدمتم من شر إذا نوا في دو دينا عند الله إذا مولين ولا ينتهي umure na wa ka o idai wa se dawide sababu ni ke sale nene yesere wa ya ko tinu jama jama ojo wo asabi ni na aja nwo re na ko e na ndo lore ba kusala ni jama de to de na ko azu na ma ko no kusu na ko nya ko ba zu kusala ni ya na no ma ya no na ba ya ko nya re inu le ko nya re na ko ku edu e ẹlẹ́kì ẹ̀dẹ́mẹ̀lẹ̀ wà ẹnu lakọ múlẹ̀ ẹ̀jẹ̀ yín díẹ̀ lọ́kà ayé inú mọ̀sá bí ẹ̀lẹ́ ẹ̀yà lè mú inú mọ̀sá bí ẹ̀lẹ́ ìwé ìmúlẹ̀ rí kéèsì rẹ̀ ọ̀tọ̀mọ̀ àìsàlàdọ̀ ọ̀hún ní ìhà wọn. ẹ̀ náà kò pọ̀ọ̀rọ̀ ìyẹ́ ìwúrẹ̀ bá jẹ́ hádùn lè ka yẹ ẹ̀ náà tẹ̀ àwọn dẹ́nà kọ́ ka yẹ ọ́ ìyẹ́ ọ̀mẹ̀wájú náà. ìyẹn náà yọ̀ ọ́ yà ونحن ونحن غافل عن ذلك إياك care we never to ذلك يسيا يتولي إن الله هو الغفور الرحيم أنا بمن أنا من وابتولي كمولي هو الغفور الرحيم nana nya na ta yawan ka ezina na ya ne mele be awu ichi no ne mele ku yo mal ki yo ma eho ala na da da da ka yako ya malki ya mai jomuri yola na ken na me be kuma fumi da mani la no mori bi je panya la sida ka ona na na wa jana jana eh a jana na ayo lo mori la ke yalen e yana uwere ya lo subhanahu wa ta'ala onno kenya la mno tenye je and it's very important ile malla shai onno mori subhanahu wa ta'ala o si che we should try to give it a life via software oye ko so that ya software ni o wei ki onenye do me ko mo subhanahu wa ta'ala o suma le so banye hada nahnu eh alanye na ko igbane na ye ye wa lo nyu lesi àwọn láì omori orisa ikona sumo lesi ye ya ko anu keke di anyo and Mumuli is Konore, how prepared are you? Umele Tinja. Ana nule ko mo na wata ala o ma ka lai e na ka o wa so de so ile so na lai ka ya so wa de won ile so ya so wa e ya sala ka ina na establish sala. Anya ko sala. Na nya na ka be sala je. ọkọsọlẹ ọ náà ní mọlẹsí dọtí síbi jẹnẹ wọn kékékéké ọlẹsẹ bá ọlá rẹ jẹ ìyá ọlá àpẹrẹ ká azkar ọmọ mi. ego olayi umono no mori baba wee ri soche okoro chapu di du da aka ne la anya skara non tumori kame wa me da se ka uto cheno nyina ne ndure le ka ile tiana nu eno isi la non nyina ne ma ya ba ngulu de wala ru se won ke na si ka ya ni se hapo na enza hapo ne da mu ndo tenye je so inshallah ya ko ya ne yo me ba we are still going to entertain question now 9 10 muri asi wa alaikum

kind of eh, like cost you all amount. Um, you don't, which is really on certain was that you don't know they can action quality. Wọ́n yẹn wá wò pé ọ̀rọ̀ máa bọ̀ á ti gbogbo complete sọ̀rọ̀ àti wẹ́ fún ọ̀sán. نعم يختلف العلماء في أمر صلاة القصر yanarhoen ne jamu nyeni la isali kasre wa minhum man yaqulu innahu wajiba anyina na ka wajibi ayo na yana yani oil of Hudomos Manawa Ta'ala. So you can take it or you leave it. One hour, there's a fee, and you can like it. So the other way I can watch up Salah and Nuno's car, and the Bashan Quarter no dog quail and tell it. Then you decide to go and walk off on whatever bizarre can you know make. Oh, you can only care ọlọ́run mọ́lẹ́ tó ń tó mọ́rí sọ́ọ́ lọ́ọ́lẹ́ sọ́lá wọn tán ní ń tó mọ́rí ọ̀rẹ́ àbábí ọ̀rẹ́ àfọ̀sálà ló ń tó mọ́rí ká ẹ̀ náà mọ̀ ọ́n náà ìlà lọ́gbẹ́ kàrùkù ọ̀tẹ́ dọ̀rẹ́ for reason wọ́n tó sì tún jama and other reason ẹ̀ náà ká yà lámù ọ̀rọ̀ sọ́ọ́lá sọ́ọ́ lọ́ọ́lẹ́ sọ́lá wọn náà nù lánà àlámù. so naam. Andy will be and make jami papa no need to see no no wawana. naam. what if ini rí some reason náà ká ẹ wọ ọ̀rọ̀ kúsàlà ẹ̀kọ́ mọ́ ọ̀rọ̀ wọ́ọ̀rọ̀. naam. then wàá jẹ bẹ́ẹ̀ ni ẹ̀mí náà kọ́lẹ̀ ní ẹ wọ́n ti jàmá òbí ẹ̀ ẹ̀ wàá naam ana kọ́mọ lẹ́sẹ̀ àdúrà ke. ɛdá mohammed wele ɛdá ɛni akida enyi. ama ɔyɔhoro ɔrɔ ɛni ɛni ɛni akida ɛni ɛni ɛni sahe akida tolo adata lojod ɛni abisa sahi nkonya ɛni sanani nkonya ɔbɛ ɔnà mɛdúlẹ kida ɛni ɔlọdaka ahẹwà náà ɔdọ wa hekoli wa e wa wa wa ma so abanyuma gari duli la ba bɛn ne ɛra kɔn dɛ wɛrɛ sɛ o jɛri ne dɛ wɛrɛ kɔ bɛ ma mɛ ne wɛrɛ bi diiro ka wa ɔ ma ma na nyangu sɔrɔ a sala dɔ dɔni sala na ɔ ko ɛbi drive ɔ bi di bɛ na nyangu sɔrɔ turu moto dɔ wa ɔ so turu moto wɛrɛ na go ti la tiɲɛ so a awa nɔ mɛ fala ba so bi zari. Naam. Second thing.

itu muri sallallahu alaihi wasallam ake anye polichena ona anyo munafiki bora we ma ona anyi quality na no ni quality munafiki hata yadaha polo donawa so la ni quality munafiki now have not making me munafik that is that about uh, ile yo munafiki chan na ki quality na onye na mo eh eh fuga ku munafiki awe then uh, second ene eh, kera anyi som mystic anyi sehe lah anyi kira anyi lahan al hafi anyi lahan al jali yani lahan al jali ana ve mystic ana e ka every also man me kan kan ana e ka ordinary people ana e kira ti ana ka alon ore ore nyi amanda ni lahan al hafi ehona ila wala ka ya turi sam madda ete ehona waasi waakusala naa noka kalhamdulilahi rabbil alamin waami si saroka oo fo haroka abe miskawaku asoke kai ijanjumi si saroka ijanjumi fo ijanjumi tu ini madul arid li sukun so emo senen dis allah nul hafi ana ka erena erena wa erena wa expert ena lo ka make mistake amma lahnul jalil ehona no la kusala doke صراط الذين صراط na namtu عليهم na da na ke sira da lezina ala ke sira da na da ona se da wara bari meaning completely oye ko a da da jannati wan nas this is lahnul jalil lahna no ma hure to a henye na enyi mada anyi mada na ke madul wajib al muttasil oye ko mado kalme al muhaffaf المثقل أما مدنا كواجب يبي كذا من من أما غير المغضوب عليهم ولا الضال أنا لك ولا الضالين يعني ماد الواجب الكلمة المثقل واجب سيسارك أو ناس بوي دمو so don't you serious mistake like this azama kusalale mami kwa wanya ngwa kusalale manda ikawa na tuzile nuvya ila wala kwa pera hama oda ikawa tuzile nuvya da oye kwa bota ave lahnul hafe ana ka is they are very is o te para ke oda rohora ya akwa ni kifala basu salatu min warahi enya me kala kusalale man but ana anu na ayeka mistake onan is a serious mistake oye kwa so you don't play with your salah so na me dure kai abana yene especially wele kula na abana bala la ka kana ka wana ke kama me isala sa sa be me ba boza ke o me de oh so you don't ume ko waje wa bi tailor na wa zaru na you look for the best tailor do wasata wa wes ka wale ko sala look for the best imam wadani la nun jale لا يجوز أن يصلي وراءهم إذا ذاك وقف صلاة لمولنا والله تعالى أعلم وعليكم السلام نعم naam wɛrɛ yi nira ye ɔye wale ma ko sali jama ɔwɔ pɔhu wa ere bɛ na ke yahtalifu fihi ulama ɔnɔ ye ne ɛnɛ gahiyɔ so daite eh, ana wele imam nasruddin albani rahimahullah alay ine eh, tamamul minna talika la fiki sunna da so we eh, ala ni kis onun to muri sallallahu alaihi wasallam ono jine da we lobe tukala sale jama do kunni dana ko wa hakka abdullah ibn abbas radiyallahu anhu wa arda da wene bi hadith ona ben da ka ana ke malla so ya na oni imam rotibi ana ke asha da kusala sahara akusali jama papa eze kushi ka akusali jama pawa seme agosi yo oyenye egahi ina kani alumma tọ́lá lákó wá yàdọ̀ jéjì ani imaamu ló jéjì kò bá sọ̀n kùsàlà aná ìlà àwọn ọ̀lẹ́ ọ̀dọ̀ ẹ̀ wọn ọ̀lẹ́ ọ̀tọ̀ ọ̀wọ̀ náà ọrịa yánni so to avoid this. ike yani asan ona se asan ma example is qiyas ma al farik o is sa bi ni sa amado ahin yani abdu uh, abaka radhiyallahu anhu awdi salafu nafil ona kon dona sa sa ona ko bagun yani ni ya kale nan abba eza eh, na ko bagu do sa sa ona ko bagu izo ya kale e eh, ona ko nafil do do sa ko bagu yani ani anas ibn malik al anas ona sala ni ani malajana de la sala nan do ka hewu eh, do sala dan onno bi malajana ka edan imam ratibi but ọzọ waya na ndọ kwon because of ka aleni arhuwa ya har arhuwa li sunna ya na ka idan rajatun ọzọ ya ndọ kwon fola ka su bizali ya ne sanu ne arhuwa ne en tu muri amma ne on tu muri me abon me o ha irin kai amma ne ko me ya ne enyi order ana ko man clear but with isonon tu muri sallallahu alaihi wasallam me arhuwa ne a kula ko na ne istinbat na ndure ki any difference arhuwa ne ka then let evidence ka a ah, manu ko da ala manu ko e eh, e eh, eh, ala wi manu to mori me then let series in here and the like but now the best onu ni ka ya nyumo lesi ya sali jame pa papo ko so ke seme me wa wa na wa da ka ni jame wa ho wa ala ni ba ni hido ka o ah, so ra pa go na ku jamo sa jamo e ni ska do he is ya ni ehuna nde rorobin ya rorobin malasin dole kai ya ne palzine ya la ka azaya ne tin nan amma ana ko nya anya ba falan malasin kamin ciya ko na nya waje da ka salana na laje malasi an ka nya ra salala da wana salala so kai ko so on to moni sala da sa gobo ka ka ona sada je ko sala don no ni e e, e, ne hidala na kai enne mo sala sine jama'a don na de ye ne ra feme awon ka mon to mo le ra mani me antu abukontu muri ole bamani mere ko wani mama ajendala sala jeda jela wani idada eh ba wono me Allah taala ala alaikum salam ee ebere nyono ka hụ na wa kusala na ya nyoro ya nsọ kusala na mo lo wa sa sa e ko ni ka mo ni sala wa do ato do ta wa ko ko na it's not your doing go why in salabat ka concentrate na ni ga e be la haram wa na ben that's ever ni clear court or kontu muri wa won ka amon me ata ko mon me ko kontu muri wa mon me dar wa na so wa sala da ba jona wa ko ko sala na sai i e bu kuin mo la ji de wa do ka na ha but o sala anala kwaje pia dai ile mawako kwa sala ona wala basi bizali kwa Allah ta'ala ala naam naam Thank you. Adele. Naam, yani la ko sana ara ara mono ida because of ke wa ni um every man me don na akwa o yani onto mo so ala sa ko ma doctor so no ana ah, ajo no wa do ko. So de ni ana ajo wodo rete ya wele anyị ataya anawide me dojo so kawa kura ko etana o min ko ya to abụọ tụ salama abado nyi ataya na ke ah me salama so ago ka man ataya anaika wenya ya ndụ salama dure ke me abụ me ọka kọ ini ziyada tu mina salat amma da ba ba kawa ni ataya ta imam ni kunya yani sama do ini ziyada boke abun to muri sallallahu alaihi wasallam awo me kamen so ya ni ka ko jonye do ya ni ziyada ono ndule ke arwa ni akanya no ini sharia Allah sare kana onna shanne ni akoyle tadosu dale ni amuhala lekai omuli oga kefe eza kata chefa sinu kitla eju wa usa atamu awetere so emme wako leta da ikileta owani mbawa inandaka awon seri ọka awọ ọ̀nà rẹ̀ kó wọ́ọ̀rẹ̀ wọ́ ẹ̀tẹ̀lẹ̀ náà mímẹ̀ kọ́ ẹ̀lẹ́ta lóṣù ẹ̀wọ̀ ọ̀yẹ̀ wọ́ ẹ̀tẹ̀lẹ̀ ọ̀rẹ́ ìfọ̀kọ̀ wọ̀nà àwọn seri ọka ni so ẹ̀kọ́ tó wúri ọka lọ́mọdé ọ̀nà ẹ̀yìn ẹ̀dàtọ̀ ọ̀yẹ̀ nìkan ká ìrìnyẹ́ ìkọjọ́ ọ̀nà mọ̀nù kọ́ ọ̀nyẹ́ dàtọ̀ yà ni ẹ̀ka ní ìdí ẹ̀dà ọ̀nà lórí kì í abọ́mọ̀

oyigbɔnu mùsùlùmí dàsí ọyí kan tó ń sára ń kàkiri ọ̀pọ̀lọpọ̀ ọyí mi ní mi jọ ẹrọ bani sọlọ ọdẹdọsẹ ọyí kan tó mú yìí ké òkú mú yìí oyè òmù yìí tulẹ kẹdẹ àtàkà wọn àbẹ àwọn dọrọ tààmì àwọn ọmọ náà tẹ náà so asọ́nà kí wọ́n lè dé ìdùnnú wọn gbé náà ọ̀rẹ́ ẹ̀ ẹ̀ wọ ní kàkà àbẹ̀wẹ̀ náà wọn á fi condition ana fi hapo tu ya alladhina amanu wa amilu salihat watazono ile an bi masiyati Allah tabaraka wa taala o ini oisho ana ke knowledge hii tu alam yakun alladhina kafaru min ahli kitab wal mushrikeen munfaqina hatta tatiyahum bayina sana ikawa yenye bayan ile yani do do izatini ashabul fitra ena ka otole bitiwa anu mwana wa taala onye omemama kale yani kuyo malkiyama agụụ na-esoro ka ahenye daka aba ka kende ne nira ona eyi kọda ira mani ka na nwọni ni ona anada nwọn aljana be ona ko moli ewa ni no kama na ka ona ya ni ye ba he kale do akwacha ni na ya so amma mi bidia amma laysa al bidia al mukaffira ay bidia na ko ma kala ka bi anan salatu fati anan salatu fati be an san an believe na ni salatu fati ana ka wona na ma kana salatu Aha, believe yana eh that man ya wa believe ka an tumuri awa ya to o wa ku wa ni wa ni believe ka o da ke salatu fati ko nya o huni ka o da ko Quran 6000 believe o na wa ma ni believe anan on to mori sallallahu alaihi wasallam o ka fadlu kalamullah ala kalamu hakke ka fadlullah ala hakke o banyire o ko mori tira sura o ko ri hanere so bora ya suma ko banyire o mori on wata tira sura hanere so amen wa ki salatu fati yo ni banyi no quran 6000 were were reject hadha alqawl rasulullah sallallahu alaihi wasallam alladhi la yaqulu anil hawa so wee bili yi nasa na wa atọ bọyi di because wee bili ka nyeza ka nyeza na ana kire na kawo ni ban hiri yo mori subhana wa ta'ala amma an kawo da do salatu ba ka na da men salatu fatiha ta ta yi kuni su don rabi salatu fatiha ta ta no eh so da ma ne ya ane ame kawo na ko sala ile amma the best salat wa khairul hadi hadi muhammad sallallahu alaihi wasallam ana mun to mo lo ga duwa la jaba na ka daniel meme ka ke onye ndu ndu wal matinyo ka ani me ka waka ne mo ka wa o sabo me lebi mo ame me me me do me zo ya we me me ro amma ba ta ci bi ada bilisi to sanan islam wallahu ta'ala ala alaikum salam islam ọ ẹnu ọ na attend juma ta ada ọnu yóò dọkọ before this one as ẹni medina ni ẹni akọba as uh, pledge of akọba the second one ẹmẹ bẹrẹ adi islam lẹka ẹwọn tó mọlẹ sọlá ọlẹ sálá ẹwọn tó mọlẹ yóò ṣe wẹ ìwé sí ani yìnyín náà hizi aná sọlá ndí yẹ ọ̀nà ni yàtọ̀ la sene puwa wa ha amon to mo sallallahu alaihi wasallam okay lam ubasa li zalika ya za wa bantum ka ta ya wa so when we are talking of kidnapping and then kidnapping in islam islam bari min zalik islam mo free yeah it was onu mu to mo sallallahu alaihi wasallam kon to mo kidnap wala do sa wa te do ka ba ransom ya no ha ba amma ya kura kuda ni ma. dáadọ́ lọ́rẹ́ hẹ lóní kàrá ń sọ̀mọ́ nàn àárẹ̀ kọ́ ọ̀pọ̀n fi ndị la jihad ọ̀ní eh, ní objective àwọn ẹ̀yàn mẹ́mẹ́ kọ́ tó ọba kú jihad ọ̀nà mẹ́lúrẹ́ ke ọmọ ẹ̀wọ̀n flag flag yàlẹ́ ọ̀nà ìkọ̀mọ́rí ọ̀rọ̀ nǹkan oṣù ọ̀dọ́ mọ́rí ọ̀rọ̀ nǹkan asabi dɔka idali ya dɔka ali iye ajɔ dɔka nasɔrɔ dɔ manu jata ne sisi idi yanni clear dame si flag dɔka flag kɔnɔ si maa sɔmi maa sɔmi akurɛ ko dɔka jɛ soso wo he wa bɛ dɔmi da awa da wàhálà àhẹwà dẹ́ẹ̀ ni kẹ́nẹ́ dọ̀n awo lè mọ́nà dọ̀ kẹ́nẹ́ sọ́mi yìí tẹ́ islam ọ̀nà ẹ̀ kẹ́nẹ́ dọ̀ di jihad sẹ́sẹ́ wẹ̀ ẹ̀ náà kidnap have we done that yàrá mi ìkọ́mọ̀tò hujja. sọ̀rọ̀ mọ́nà then jihad abi jihad nana ko anye 150 na si omo ana ka si omori abi na me ene kene me wa me na ya ay ko so islam bari o min zalik ana on ko mori sallallahu alaihi wasallam so wa go wan ya se mi hujja wa ka eh on ko mori sallallahu alaihi wasallam o me medina anyi ogun anai ka abe don to muri kana ti ode da do se me don ka bo ugbe ni ni ni ji mo kenne ne re ba de kenne ko don to muri kana do ni do ba se compensate me na de se ne egu ene ya do compensate then ele na aza now aga eden now anon to muri ko ka ore anon anyi different wana we na aka na ni ka ore na we tu wa wa da ka de ado wa ba da pa ko wa ba da ku je wa ba di no they are in hand so kidnapping and what I you awe mane nan wal islamu bari min zalik islam are free from that antum mo yore kama sabia neme yani na wana they never do that that question from brothers wa alaikum salam àwọn kan wíwá sọ hẹ rán. Naam. So, hmm. all possible for Allah to send out Quran, Allah to send out The, oh, wow, wow, that one I come, because it's wow. Hmm. Amen. So, all oh, y'all use the language, and I think that I'll know the other one, no. All y'all use other language, just the, can't just bad I'm going to know. I'm going to cost you, I know. So, oh, to see and then ọ was ka wa ya bụ dị na-asịrị aka ọsụwa akwụ ọsụrụ akwụ ọsụrụ akwụ ọsụrụ ìsìkwa ịjụsị ìjàmụ n'ozi arịọ na arịkụba ihe na ẹ̀rọ ka wa onye ọrụ kwe ọdụ akwụsị ahụ nka wa ịjụ ẹjẹ mọ mọ. ee ịda ife abụọ bụ ụmụ maka azụ nka ka akọrọ m ọ̀rọ̀ yìí sojú dọ̀dọ̀ bàdúrà yà ẹ̀hún náà wẹ́wẹ́ ọ̀rọ̀ àgbà wọ́n yẹn ni. ẹni ẹ̀kọ́rọ́ náà wáyọ̀ ẹni náà mọ̀rí ọ̀ ọyọ kọ abébìrì àwọn wa sì gbàdúrà ẹ ọlọmọ abẹ́lẹ̀ náà kọ́ ẹ̀ka kọ ara àwọn náà jẹ́ nà ẹ̀kọ́ arábí arábáwá wa kà yẹ lọ ẹni ìhùjà language ọ̀nà wẹ̀ ẹni àdìsàn náà kẹ́rẹ́ arábáwá wa kà yẹ lọ yìí kan nira ẹ̀ sìrí ẹni ẹni wa kà ọyọ kọ ọkùnrin náà sí náà yẹ ọ̀nà ọ̀nà ọ̀nà

wani an ko jama'a ja wala ala wani ala don fa fa sa no ko kasr wala ta'ala ala andawe ne na'am na'am Naam.

isana ya me o guchira kida awalan dana ni pa wa sawa go wani show yete based on good intention ka ezana ka di wa being oppressed o isana ka ezen no ko re una ndure ka ila gonon de anwo se nyanwu me to see good things happen in the society uh, that ni bohol because of kaza ru yin or that to the all those kind of thing that ka ene bi mount na ka ya ma na anwo de no lo join na nyanwu me ka una nda nyere na ka ewe ni nehu na ile ani le anayi we dai ka mibi izo muri mi kisa bi awa sha ta na fala basu bi zalik enyo na me ka wallahu ta'ala ala na sisters wa alaikum salam is Naam. Anyway, that could have, that, that, this your question could have not come here, but because our class has, our sister class has failed. <laughs> that is why the question has to surface here. There is no evidence. When I say no evidence, authentic one, that the bar that forbids a woman from touching the Quran or reciting the Quran when she is in a stage of menstruation all the evidence that came regard to that, they are either weak or they did not have origin. So we now refer back to al aslu fil asiyai al iba yani the origin of everything is that it is allowed to do it unless you see an evidence in Maaya either from ayah either from Quran or the Sunnah of Rasulullah Sallam, that said that this thing is prohibited. And as far as that is regards, we have not seen any verse. The verse that they are using is the verse that I quoted before. La yamasuhu illa al-mutahharun. Allah said, none that touch it except those that appear. And the Quran that is being referred to is the one that is in Law with Mahfuz, not the one that is in our hands. But when Allah is talking about the one in our hand, Allah said, Shahr Ramadan, Al-Levi, Unzila fihi al-Quran. The month of Ramadan that will reveal that the Quran was being revealed. And Allah said, Hudan linnas. And that Quran is a guidance to mankind, not to the believer alone. It's a guidance to the mankind, not a guidance. Let's say Hudan lil So even the kafir, they were allowed to touch the Quran. They should go and read it because it's a source of guide to them. When they read it, they will become acquainted with the knowledge. They may be guided through it. So if a kafir can touch the Quran, why a menstruating woman that need to recite the Quran, that need to understand the Quran, or you are menstruating now, uh, you are reading a verse, or you are reading a book, and he quoted a verse as an evidence or we are debating with a, we are in a menstruation, we are arguing with a, an unbeliever, and he quoted a verse. He said that, ah, come next week. I'm in menstruation now. I cannot hold the Quran before I show you the evidence. She will see you, or he or she will see you as an serious, a serious type. What kind of religion? That they not allow their people to be, to uh, to <coughs> take evidence from their book unless they are after menstruation. Uh, some people will even go to the extent that uh, you cannot, uh, you can only recite it, you cannot touch it. Even though if you have Quran now and you want to keep it in bag, since you are in menstruation, you go and look for stick so that you can you open your bag like this, you take, uh, you use stick to drop the Quran inside the bag. These are just nonsense. There is no evidence. There is nothing debar you. There is nothing abstain you from touching the Quran. And people don't know what is Quran. When we say Quran, that means the one you are reciting, that is what is Quran. Qira'a, qara'a yaqra'u Quran. The one that you have in a book is a copy copy of Quran. Maybe they will tell you that uh, when you are in administration, if you have the, uh, a verse in your head, you need to format it. So I don't know how you format your hair so that the Quran that is there when your menstruation is no longer there. So that by the time your, uh, your menstruation is over, you can reopen the memory and put the Quran back. So there is no evidence. And when I say there is no evidence, there is no evidence. But they have a hadith. The hadith may either not mean what they mean by it, or the hadith did not free from weakness. And uh, all those that are claiming that, agitating for that, they don't have evidence. They are only following the footstep of what they made their malam saying, and they were also saying it. So Quran is for every. هدى للناس al من الهدى والفرقان. So Allah did not say this time you recite the Quran. That's why Imam Bukhari, rahimahullah alayhi, he said lam yara ba'san an yaqra al-Qur'an junuban he did not see anything bad for someone that in a state of impurity to recite the Quran and Aisha radiallahu anha said that when he was talking about the prophet he said yazkurullah bi kulli ahyanihi he remember Allah in all his time not a particular time he didn't recite it and a particular time he remember Allah no he remember Allah all the time and Quran is part of remembrance so my sister when you are in menstruation you need a verse to read, you need to recite your Quran, go to it and recite it. There is nothing that stops you from that. Wallahu ta'ala ala. Wa alaikum salam. Naam. Ako Look at Nanny. Okay. Naam. Naam. Question ebe na ọbẹ dọ wa akusala. Mbẹ wa akusala nọ nọ dọ ahụrụ ẹsọ ya atọ nye na ọsọ ahụrụ na adọ wa ya atọ n wa continue you continue your sọla atọ problem n'ọbụ ka ya atọ kó agwọ wata ni hadisi hadisi da yake bawo ka onto mori sallallahu alaihi wasallam ame to qur'ani hetayo yani ba fal ba sene ti hetayo de ya mo kono isa we da de odija aisha na tayo ndi odija ka ojedere ono ugbande ogukwe ire nde we ka shaitan ona malaika ijo ugbande onto onto mori kono ogukure wal hadisi da yake wa gbogbo wa gbogbo lewe gbogbo lewe gbogbo malaika kono amwe iwa ngwe ɛti na mi malaika ɔni gbogbo ɔno jɛ ɛn kɔn so wa busala ɛ wɔn yi ka yanni is a requirement when you are especially to a female when she is observing solar that you should cover all those parts of the body when you have done that wa wɔra mɛ daniel nisana waya to kɛn is not ɛnyi ɛnkata na kɛ ɔbɛ sala وهكذا أبا ملامن إنك وأقصى لا هذا هو all put on stocking then uh, the hijab is transparent yene tina nonye awe kai do wala meta hon sala wonya nka ya ka wa eti sala no wa kwa wama no kwa wanyi sala because wale wakobe aura yani epen wa na wala ka ka ka wasagu en sala do ku sala no na wale wanya wama ku sala umus na wa taala o wa do me ama sala wa ta anya nkata na e ka wa be ya sala basi bi be e wo disai ka e hona wa anya ha wa sun ma sala na ah wɛrɛ kɔda wɔ ya sɛdu ka jɛma kana ko de yɛrɛ nɛni ne ma sala ma o sadu na ko ɛnyɛ mi ka ma ɛyɛ sala o jɛ ɔyɛ ɔyɛ ni pɛrɛdi kun sait ɔyɛ ni lɛ n'a ye ka ɔnyɛ mi sala o nyɛ ka taa e ye walahu ta'ala ala wa aleykum salaam. naam. tosi jaman ko onye nọ a ahụ sala doche ga ndị ọkụsala inehi ntụ mmiri sọlọ alisalam ọken na kụsala inehi ọnụ ntosi iwa na onye iwa so ya kwọ inehi jama na ele anyị dọ nọ rewire nyi tinehi ya ken ara oye ko onon lure ki desba ba ka manai ka on to mori sallallahu alaihi wasallam o ka la tamna ima allah masajid allah asu yo yin ko mori an kenen ma la che mori onon umar ibn khattab o me nyisa na afrika o skon ma la che mo nya le ka yo so lo ne ti oda ka wa kuma ro la kin ma la che no wana no ka do hari ni do ka amen mo no e ko nya le ka so to mori ka su yo ra ro wa ore oye ko onye na na ma la especially enyi uh, opportunity ọ yi sọ ọrụ ọrụ because ijuwa nwun malasi asuma kengu ruhu ni akara ya ni son kai wa ni malasi ani spirit ọnu nyiri nyi wa afsala ni jama dan kengu nyara afọ ana mɛ abayɔ rɔrɔ ya ala mɛ ŋwa ire ya mɔ na kusala ya ŋwa anya mɛ mɛ hura ire ire nyi ire nyi asuma kasuwa ti fata ba nyi la lɔnu wa se ka ire nyi nasa na ɔsɛ ta ko a onyɛ ba ko akane ka an kama so onye na ọba dọdụ anụ na bobe all this ụgbanye eh, na ọrịa onye ọ onye tụcha na ama ọrịa ịkụsala ị na-eyi anyị ka ọrịa nye na ka oh, ana ke ka ya ni mmalasi ntụ mmiri ala ọrịa ehi ana onye na ọrụ ọrụ salam juma eh, na ha ya

yani ono ni bani amma ore wa kusala ini ore ni bani baraki wallahu ta'ala alam wa alaikum salam jaza tayyiba na'am dɔwɔ ɔmu le na ɔlɔrɔ aka na aka ɔlɔrɔ ni dɛ la ɗi wereñimalo ala ni janaba oɗo ñangu xoale oɗo ma xoale amma o ñangu se mi tayamam arwono weleñee yamar ibnu yasir e jine e ni ni dadat e ni wereñimalo ala ni yamar ibnu yasir o kadane

كما قال الرسول أما كنت مولى صلى الله عليه وسلم أمك والله تعالى أعلم وعليكم السلام نعم نعم

نعم eh, wele ile sheria mure na wadome ka ya islam sa ake anyi ah, sahe wasi wasia lala ni sahe ersa me mejogu ehona eh, ọzọ shetete na nọ meshetete ugwe nọ na wọ islam onye ụzọ na tụtụ ọka ga anọdọ ma anyị na dọrọ gbogbo anyị ẹnọdọ ma na so ọyị ga ọnọ ga na ihe onye ọrịa kọ ga na ẹhụ na ya na enyi soro ya na ya na islam ya na ihe ndị anyị kọ ịza ọma nụ nwee idosikọ mee dọ ọ̀ìzọ́nà máa ya mo yẹ àṣírí ọba káàyà mẹ́mẹ́ àmọ́ ìzọ́nà ni sọ́ọ́yà ni yíṣu rìn náà ẹ̀họ́ ojú ẹnu lọ́mọ ẹ̀bọ́ oṣù na ni gbogbo ọ̀kùn yàn ya yàn kàkà yẹ ojú ẹnu ni máa sí àrọ́nyà ọ̀ọ́yà ránà kàndọ́ka máa ṣe ọ máa sọ ṣe ni ẹ̀ because o le su ọkụ ịnọ na ya n'ijogbu dọba aka ọnụ ọsị ịyarọ nya ọnụ ọsị ọ ahịa nọ na because akụkọ ya n'iju ọsịa dịte ọnụ m dọọ dọm ya so nọ enwere nọ sheri so taa ka ya bụ ọ ihu ọ ihu kunye anyị nan ẹdẹ ẹkọwa kanya because ẹdẹ mma mmosi yẹ ẹ náà ọ nyi tinubu ẹhụ náà ọdọ nyi tinubu náà oyi aka na esu ẹsẹ sọ nìyẹ ọ yẹrẹ mma anyị ọna ya n'itu mmanya aka esu ahyẹ sọ ndị asọ yẹ because of ka ya n'itu ọ ọ nọ nla wọsi wari ya na ka enyo no shogu ga then ore bole sun eh eh oye na umu mhm o me na han ta kunya mo mo kai a correct mistake no ai ma correct na we aso ni kuku gogo me na han na gogo tete amma o jana no ana enesu enesu ana na kai e, e is kono mo izai e ajan ana ko ya ni jogu onye ka kai e, ono su konon

ama ọkọ na anyị mọ ịzọ nọ ọnyị ụkọchị ndị ogwu na ọyịrị nọ n'ịnyere nkata tụrụ arịsọ ọnyụ kata yare na eyive eyi n'iri ya dọọ kaka yi aja mụ nọ ma ya na eche tete ọrịa mele na ili ya na nje tete ya na izutu onye nọ ya n'ije ogun onye nọ ọkụ adị ya n'ije nọ ọkụ ma chisa nọ ma ya ya ọta ọrụ ahịa ewe si ya kama na ọnụ ọkọ agaghị leta bụ ohu na kụnya na na-eyi ya na enwere nọ na sabu mọni ka ayọ lati seri omori lati ndị ka ayọ lọ nẹtẹ ọnà lẹni o ya ya na ya interceptive ho papa jẹ atukọ na ozọ ọbẹ ẹ ya ya sẹ ake fún lọ sika siri na maa anyị lọ na ihe. anya نعم

anya malaika na pem danya arjano setan na ya ka hamin setan na o ya bere ya mele me shaka he ta bisu wa ya kama me me o ya so ora wona ma ta ta na ndes kono baga mizin dure ko bele ka ni me ni me do o tan wa tunu kan wa wa kunyangure dubo na man we kise tono wala tino la wene suda he ka ono ma shaka to han manga ka misara no no dare ba da kureka wa maskara we sere o posibu o kunyong de gere e ba ba we ko ra te kusala e mare ko se kusala ama ka ndo ka osan esono na do ibe da men ɛhun na ndaa nisɔn mi nyinim kama ala kyerɛ tɛtɛ ama nsɔn na nyiɛ dɔn ɔ ama ne hi wɛnɛ dɛɛ asiti ni malɛsɛ na ɛka kusala la ɛwɛ ehi kuda kaka ɛhɛn malɛsɛ yɛ ta ɛwɛ wɛnɛ ahun ne dɛɛ ɛrɛ dɔɔri yɛ sɔn ne mɛ ama kodo aguwanya naa do hi wɛnɛ do kama sɔn ti ni malɛsi daa kusa la ɛzɛ ayɛ kusa la ɛnɛ daa yɛ ntosi dɔn nyɛ kaale nhi na osu ahia gate ni malɛsi daa sɛ malɔla do mɛ ɛsɛ nga ga mo go wo do kru li kutono na inan yani atu sando le le shaytano shana ten amma zgal hi kutono en wa ga ba mi ruku ya ko kuno na wale ma wedo ile ne to wana sabesa ne yosi kono bi shaytano yosi boda zi eh ko wa ma mazka do na wa shaytano shaytano ma na da weji da so ma he akunyamo na level ka onyawo ka wa halene na jina da sadaga wa so nana eh, no wa chaka wule no wanya na leza oye baba ke elele ele masgala ni e ani ni need gbọdọ ọrọ ti kọ mi sadu wẹ na ọdọ ayẹ bẹ asẹni bẹ ilẹ ìjàhìlíà ẹlẹ ọhún ọdọ akọlọ osu ọdọ náà disturb ọdọ ẹsẹ kọ ọdọ mascara náà ẹdá bana sẹ ka bana tó ahọ ti lọ ẹnna ṣe tọ́ nínú ọlẹ́yẹ kọ́ wa ṣẹ ẹni àṣírí rẹ lẹ́rẹ̀ mẹ́kára náà ìkọ́ ọ̀nyá ń fún wọn àlìjẹ̀nú àhòtẹ́lẹ̀ lẹ́nu náà ṣọ́ọ́dù wẹ́ẹ́ lè ṣe bàtọ́ àhùn ìdán ní ìhun ìkàwá ṣe ní ẹni ìkàwá wà lẹ́mọ̀ náà wà ká yẹ pé ní ìdẹ̀ ìdọ́ ìdọ̀ náà ìdá ni a bí ẹ̀ tó mẹ́rùkìá kàkà mẹ́rùkìá ìwẹ̀ ọ̀ màsùkù sìkà yìí màsà náà okwenere su ọnọsị metaa anyị nyere ya hụrụ ya kwenye na bani n'ụwa ha lene dule ka ya ya la kozi osu ya azụ ma bọtụ a ya abalị ka ya na ka isu na mma acha ka ya tẹ ẹnna ẹnna na ya hụrụ ma bee oye kwa ọ na-ala ọ na na ayị so bi ya dabọtụ ni sunna ọla ọ na ọ ma ahọ ahọ ọ bụ na ọ tinye so inshallah oy tiyan ka nyuna do mi baraka to ono mo ono tinya da nyuna do tinyi de fa bana kallahu ma bi hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ala sahih tile sulayana ikaye ele ono ono jetelen le anna al mulammisa takunu bayna al ithnain oki oy kanyen o ina kana ezneba wa qad qarara zalika shaykh al islam ibn taymiyah okore hiya beta shehul islam ibn taymiya wa basata hadha al ma'na bastan hasana yani don me hahire yonon e hahiyana ka o zozo ya tetere fil majmu' al fatawa inni wa na hi majmu' al fatawa farajihu in shit ana ka we iska wanye da tonere yonon bale manene